ti ń wò pé gbé ọrùn awu láti nǹkan bí ìrọ̀lẹ́ la ti ń wò kú yẹn. ibi tó tẹ òkú ègbìn sí ìwọ bọ́sẹ̀ píye tó péré ń píye ṣó o lè wọ ọbẹ̀ torí ó di ilé ẹ̀rù fún ẹ torí pé o mọ̀ pé iṣẹ́ ibi ló ṣe torí o mọ̀ pé iṣẹ́ ìkà ló ṣe ọwọ́ ẹ̀ ò mọ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. tọ́lọ́ lè gbé ọ̀run gbé ten million fún mi ṣé gbé ọ̀run tó yẹ pé five hundred and fifty thousand tá a fi sọ hospital kìíní ti wà ń bẹ̀ tẹ́kẹ́jì five million lásán kú two million góòlù látàkà tó ṣe náà. o náà ní ìsinyìí ó ní tó bá fún ẹ lógún wàá gbà tó bá gbà ẹran òun ló jẹ torí kò tọ́ sí ẹ ìwọ ọmọ àtòǹdó orí ìwà lásán lásán yìí. wọ́n ti fẹ́ pa wá tán o ìyá mi bá ló ṣí mọ́mì wá lọ́wọ́ iṣẹ́ ó gbaṣẹ́ ṣinṣin lọ́wọ́ ẹ̀ kó jèrèdè ní ó tún tún ṣí egbin náà lọ́wọ́ iṣẹ́ torí property ẹgbẹ́ ṣàbá mi bẹ̀ kó má pa àwọn ọmọ ẹ̀gbọ́n mi o tí nǹkan kan bá ṣe àwọn ọmọ ẹ̀gbọ́n mi ìyá mi bá máa jẹjọ́. thank you ti ń wò kú egbe ọ̀run awu láti nǹkan bí ìrọ̀lẹ́ la ti ń wò kú yẹn la ti ń ṣe ta wu pásítọ̀ akówóró wà ń bẹ̀ o ńgbà tá a wú òkú o síta àwọn kan wà ń bẹ̀ àwọn tíjọ́ wá fi tó ń jẹ́ ìyá òòṣà àwọn náà wà bẹ̀ ìta náà jókòó sí wọn ò wọlé wọn jókòó síta bọ̀ pásítọ̀ akówóró pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ́n kí lórúkọ wọn dádì tó ń pè ní ẹ̀dádì eh, wọn spiritual father wọn wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ nígbà tá a wú òkú a dẹ̀ gbé òkú lọ bá a ṣe gbede agbé òkú àwọn ọmọ náà wà láǹdì o mo ti lọ kọ́ àwọn ọmọ o àwọn ọmọ wà ní plaza àwọn jókòó síbẹ̀ ìdè wà nígbà tá a wú òkú a dẹ̀ gbé òkú yẹn a gbé lọ sínú sàré lójú ọmọ wọn a pé ọkọ wọn dádì a pé dádì dádì ní à àwọn wà ní ìsera fún ọjọ́ méje ìgbé ká máa ṣe lọ mo pọkọ mo pe gbogbo ní amúdà yìí mo dẹ̀ pé tó ẹ̀yìn eh, mú ìbá tó ń jẹ́ tú mi ṣe èyí ń sọ̀rọ̀ jàtìjàtì yẹn ẹran yẹn mo pè é ó ní àìjẹ́ kó ń sọ fún mọ́mí òun kó ń sọ fún àǹtí òun ìgbà tí máa padà pé gbogbo wọn wọ́n sì sọ fóònù ni wọ́n dẹ̀ sí sọ fóònù mo dẹ̀ gbé òkú adẹ̀ ṣe mi ṣáà lè dá òkú dúró mọ́ ẹ sọ sọ fún ẹ ní ká lọ́ máa sí òkú wa ẹlẹ́yìn òní interest adẹ̀ gbé òkú àwọn pásítọ̀ yẹn wà ń bẹ̀ adẹ̀ gbé sínú sàré so ibi tí mo ti fi aṣọ pupa àtàṣọ dúdú sí ẹni kó wá gba picture tiktok ẹ máa ibi tí a bá ti rí aṣọ dúdú àtàṣọ pupa ní ìwà inú mi dùn pé akówóró wà ńbẹ̀ àwọn aláwọ òkú akówóró fún rẹ̀ ló gbé pọ sí sínú ilẹ̀ ńlẹ̀ so ibo la ti fi aṣọ pupa àtàṣọ dúdú sí tẹ̀ ń rí fíṣàn tí ò dáa fíṣàn tọ́lọ́hún ràn yín tẹ̀ ń rí wọ́n ní aṣọ dúdú àtàṣọ pupa wà ńbẹ̀ ibo náà ti rí pásítọ̀ kúrò wà ńbẹ̀ spiritual father wọn wà ńbẹ̀ àwọn èèyàn wà ńbẹ̀ kàgbèsè àwọn ọmọ ẹgbẹ́ ọ̀run dẹ̀ wà ńbẹ̀ èèmọ̀ ẹgbẹ́ ọ̀run méjèèjì wọ́n wà ńbẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ sórí ìyá wọn tí ò bá mọ̀ kò mọ̀ ni pé mo ní evidence ló ṣe ń parọ́ mọ́ mi a dẹ̀ gbé òkú yẹn sílẹ̀ ńlẹ̀ àṣetán abo òkú ẹ wá máa wo lẹ́yìn ìgbà tá abo òkú tán èmi náà filẹ̀ àti káàtì àṣe gbogbo ẹ̀ ok àṣetán ọjọ́ kẹjọ ó mi ó náà ti bọ́sẹ̀ kí ló ṣe gbogbo ojú yìí mo ní àgbà tá à ń káàkiri tá a lọ sí local government nǹkan tó fà á náà ni ó ní kí pẹ̀lú àdẹ sọ̀rọ̀ mo ṣe polo gan mo fún wọn gbogbo àwọn àbúrò wọn ni mo fún ní polo yẹn so meanwhile ẹgbẹ̀rún wa ń bá mi pé ah àríkẹ́ wọ́n dẹ̀ fòkún mi ilẹ̀ bẹ́yẹn wọ́n fòkún yín lẹ̀ bí mo ṣe pé bàbá tán mú sí ìtajì kìíní nìyẹn wọ́n ní bàbá pé ẹgbẹ́ ọ̀run bá ṣe fi òkú yìí lẹ̀ pé kò dáa ó yẹ ká ti ṣe nǹkan sólẹ̀ before forty days pastor spiritual father wọn náà pè mí ó ní à àti pásítọ̀ ó yẹ ká fi bójẹ́ glass ká fi kan báyìí ká gbé kan dúró báyìí ìgbé ká wá fi car park ká fi dúró tó lè gbé ọ̀run gbé ten million fún mi ṣé gbé ọ̀run tó yẹ pé five hundred and fifty thousand káfíńsọ hospital kìíní ti wà ń bẹ̀ tẹ́kẹ́jì five million lásán kú two million góòlù látàkà tó ṣe náà so ó dẹ̀ sọ fún mi ó dẹ̀ ń parọ́ mọ́ mi pọ́n gbé ten million fún mi bọ́lá ti gbé ten million fún mi bọ́ mo wò pé orin tẹ́gbẹ̀ ọ̀run ṣe fún mi ó ju nǹkan tí mi ní lè ṣe fún padà náà mo lè ṣe é àdúrà ni fún mi lọ́jọ́ ọ̀la mo dẹ̀ gbé ẹ́ mo ní ya mois ẹ jẹ́ ká wá ṣe bẹ́rí àǹtí o ká ṣe díẹ̀ sí ká ṣe anything pé kí ni ó ní òkú ògbówó fún anybody ètí tó fún mi nìyẹn ó ní òkú ògbówó fún anybody náà owó forty days ta fẹ́ ṣe ráìsì ta fẹ́ pẹnu nìkan ló fún mi ní hundred thousand nínú six hundred thousand ẹ wo déètì ẹ̀ ẹni kó ti súnmọ́ forty days ìgbà tó fún mi ọjọ́ kejì forty days ló tẹ̀ fún mi ní hundred thousand naira kò ẹni kó gbé receipt ẹ̀ jáde tó ti fún mi ní hundred thousand ní ọjọ́ tá a fẹ́ lọ ṣe kínní kò fún mi ní nàdà mo dẹ̀ gbé òkú tán wá ní ká máa ṣe bó ṣe wù wá ó dẹ̀ wọ ẹ̀ ní interest òkú tiwa la gbé lọ sí plaza yẹn pé òkú ti tiẹ̀ ó ti sí pé kí ló máa ṣe bó ṣe wù mí mo dẹ̀ ní ó yá àwọn tí mo pè ẹnjìníà Ẹgbẹ̀rún gan ò sí àràǹdì rárá látìgbà tí Ẹgbẹ̀rún ti kókò yọjú mo wá pe ẹlòmíì pé kó jọ mo fẹ́ ṣe gíláàsì síbẹ̀ àwọn yẹn lọ́wọ́ fún mi ní àìdíà pé à ah, káwọn lọ wo bẹ̀ wọ́n dẹ̀ wo bẹ̀ wọ́n ní à ah, instead of gíláàsì yìí instead of car park pé kíní yẹn máa yọ ó máa sí lórí òjò ó lè gbé àwọn yẹn ló fún mi ní àìdíà pé kí n ra block ká fi síbí báyìí pé tí wọ́n yẹ pé owó wà ní òtún bàdẹ́ ìṣòwò kì í ṣì ní sùúrù wípé kí n wá mọ nǹkan sórí ẹ̀ kí n ṣe jẹ̀ráàdì sí kíní kan múníà ah, máa ń sùn. ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ọmọ nàìjíríà orúkọ mi ò yí padà prophetess kẹ́hìndé rashidat àbúrò ẹ̀gbìn ọ̀run mo jẹ́ àbílẹ̀ kẹta wọn lórúkọ jésù ẹni tẹ́ni tìkà ìdààmú tó máa ń dé bá bi ọmọ tó máa ń tọ́ aṣọ dànù lórúkọ jésù kò ní jẹ́ tiyín gbogbo ẹni tẹ́ rò pé máa bá yín gbá kàbà ògo tó padà yàkàbà náà lé lẹ́sẹ̀ lórúkọ jésù ọlọ́run máa pín yín níyà pẹ̀lú ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ pa lórúkọ jésù ọlọ́run máa sún ẹ́ lẹ́san rẹ̀ ẹ̀san tó san ẹ̀gbọ́n mi lórúkọ jésù ọlọ́run máa sún ẹ́ bí mo ṣe wà mí kì í ṣe oníwàhálà o tẹ bá ń rí nínú ọ̀rọ̀ mi mi ń ṣe ẹni tó fẹ́ràn wàhálà àmọ́ ohun tí ohun díẹ̀ ni mo máa sọ láàárọ̀ yìí pa lálàkọ́kọ́ ó sọ wípé ẹ̀ta góòdù ẹ̀gbọ́n mi òun lè fi ṣọpẹ́ṣàn fún lọ́sípítà tẹ́mi mọ̀ pé rọ́ ló ń pa ẹlẹ́ẹ̀kejì òun sọ fáwọn èèyàn pé wọ́n ló ṣe bẹ̀rẹ̀ agrandi ẹ̀ tí ò dẹ̀ kí ń ṣèwọ ló ṣe ọwá tún sọ lẹ́lẹ́kejì wípé ìwọ ló ta ẹ lọ ta góòdì ẹ̀ òun lẹ fi ṣe burial ground nígbà tó o mọ̀ pé owó àbúlò fi ṣàbúlàlejò kí lóye tó kọ lóyà pa tó o sọ fún gbogbo ọmọ nàìjíríà pé owó ẹ̀ náà ló fi ṣe sàárè fún un ẹlẹ́ẹ̀kẹta oníwọ̀ ti wà pẹ̀lú ẹ̀gbin ọ̀run fún twelve years ìwọ ló mọ gbogbo ohun tó fi ń ṣiṣẹ́ tó bá sọ ìwọ ló máa kọ́ àbúrò mọ́mìwá ló máa lọ gun ẹ mọ gbogbo eléyìí ẹ rèé rèé rèé títí àfìgbà tẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí gbogbo ènìyàn bá ń ṣe léè tí wọ́n bá ń jẹ lọ ìwọ ò ní jẹ lọ o ọlọ́run máa sún ẹlẹ́sàn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹ̀gbọ́n mi fi mí ré ṣẹ́ni tí tó bá fi èèyàn ré ṣé èèyàn náà ló máa tún padà wẹ̀ fún ó mọ̀ pé gan ni ọlẹ́gbọ́n mi fi mí ré nígbà tẹ́gbọ́n mi kú ẹ pé àwọn ọmọ yẹn ẹ tẹ́ kalẹ̀ nínú ilé tí ó fẹ́ẹ́ èmi tó fi wá rè yẹn èmi náà ni mo wá wẹ̀ fún ni mo wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ó rí pé ohun tó ń sọ kò nítumọ̀. o ò lè wọ ibi tó wà gan ibi tó tó òkú ègbìn sí ìwọ bọ́sẹ̀ píye tó péré píye ṣó o lè wọ ọbẹ̀ torí ó di ilé ẹ̀rù fún ẹ torí pé o mọ̀ pé iṣẹ́ ibi ló ṣe torí o mọ̀ pé iṣẹ́ ìkà ló ṣe ọwọ́ ẹ̀ ò mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ àmọ́ gbogbo èèyàn ọmọ nàìjíríà èèyàn kan ni mo fẹ́ kẹ́ bá mi bi léèrè ọ̀rọ̀ kan o èyí tí í ṣe àbúrò mọ́mì wa ẹ bá mi bi wọ́n léèrè pé kí ni ìyá Basira Gongor rà nínú ìgbà wọn tí ò sanwó tó fi jẹ́ pé ó lu àràbà kan ṣoṣo nínú ìdílé ìyá Basira ó dẹ̀ lù pa ẹ bá mi bi wọ́n o torí mo mọ̀ pé kò sí ẹni tó ń ṣe láyé yìí tó ń jẹ lọ ìyá mi bá pàdé àpò pọ̀ mọ́ pa ẹ̀ ń ta gbogbo properties ẹ̀gbọ́n ìyá bíbá ẹ kú iṣẹ́ olúwa o olúwa ọmọ máa san yín lẹ́san o ẹ dẹ̀ kú ibi tẹ́ ẹ gbégbin ọ̀run dé àfìgbà tẹ́ ẹ sìn débòjì gbogbo ohun tẹ́ bá ṣe lẹ máa jèrè ẹ̀ ìyá bíbá mo dúpẹ́ lọ́wọ́ yín lóòótọ́ mi ò sún mẹ́gbọ́n mi tó tó o àmọ́ ohun tí mo rí ẹ lè rí pa náà dẹ̀ ni pé wòlíì lòun ẹ̀yin ọmọ nàìjíríà ẹ bá mi gbé bọ́ síta ẹ lọ wo gbogbo ohun tí ẹ̀gbọ́n mi pósìtì ẹ bá mi fẹ̀mí darí kí pa kó jáde ohun tẹ́gbọ́n mi sọ fún ìran tó sọ fún àti tó ní kó ṣe ẹ bá mi gbé yẹ̀wò ẹ bá mi fi ẹ̀mí darí ẹ̀ nítorí olúwa wípé là ń tẹ̀lé nínú ìjọ pa ó e, máa kéré iṣẹ́ ọwọ́ ẹ̀. torí mo rántí pé ọjọ́ tí egbin kú èsì tó bọ́lẹ̀ lẹ́nu àbúrò mọ́mì wa ni pé kò sékè mọ́ lókè gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin náà ẹ fi yè sí ọ̀rọ̀ yẹn kò sí èké mọ́ lókè nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn egbin kú ìyábíbá ò lè débi tí egbin wà òkè ni ìyábíbá lọ tí wọ́n ń bọ̀ wọ́n ń bọ́lẹ̀ wọ́n ń gun òkè lọ ni. ó lẹ́mi pákéjì wọlé bẹ̀rẹ̀ mi nínú sẹ̀lẹ̀ prophetess kẹ́hìndé tó bá ń gbọ́ prophet k ìwọ́gbọ̀n wà ò ní dúró mi ò ní mo fẹ́ ṣe wòlíì lórí ìjọ ẹ̀gbọ́n mi torí ẹni tọ́lọ́run pè ó yàtọ̀ sí ẹni tọ́lọ́run yàn ó yàtọ̀ ó sí nínú àwọn tó máa bá mi dúró tó máa fi gagbága torí mi ò kí ń ṣẹgbẹ́ ẹ̀. kò sí wàhálà ò aṣẹ́ ibi tó sì ẹ̀gbọ́n wa dé o o ti sọ́nà ní ìsinyìí o ní tó bá fún ẹ lógún wàá gbà tó bá gbà ẹ̀ràn òun ló jẹ torí kò tọ́ sí ẹ ìwọ ọmọ àtòǹdó orí ìwà lásán lásán yìí ìwọ ọmọ tó Oǹdó dùn lò padà sí Oǹdó. God is thicker than water o ò lè yà wá láéláé ṣé ọjọ́ ẹgbin ni àbí ìwà tí ẹ tan ó mú ẹ ìpò ẹrú ló mú ẹ sí torí ọrùn ẹ ó ń dà ẹ ríboríbo bó ṣe fẹ́ ni ó ń gbádùn ìlú òyìnbó mélòó ló ti wọ̀ visa mélòó nìran ẹ ní ẹgbin bẹ́ẹ̀ gbé gbogbo àwọn ẹbí ẹ tí ò sẹ́nì kankan tó máa sọ pé ó parọ́ àkọ́bí ìyá ẹ egbin ló ràn lọ lóyìnbó ìwọ fúnra rẹ ò ń ṣiṣẹ́ owó fẹ́gbin ló fi ń bọ́ àwọn ẹbí ẹ. afọ́jú tí kò kí ń ṣe ọmọ ìyá wọn àbí tí kò kí ń ṣe ẹbí wọn gan ọ̀rọ̀ tó wà lẹ̀ kò ní sọ pé òun ò rí àbí òun ò gbé ìmọ̀ládé tí tí wọ́n bá ń kọ́ fún un tó bá ń fojú rí a máa mọ̀ pé ìwọ pa èyí ìka èèyàn ni ẹ́ ìka èèyàn tó ń gbénú ọmọ ènìyàn òun ni ẹ́ kí ló dé fẹ́ bí ẹlẹ́bí sílẹ̀ ó dẹ̀ ọ̀dẹ̀ gbalé ẹ lọ kí ló tún fẹ́ ìwọ yìí ló máa pe tíṣà ìwọ yìí ló máa èkè ẹ̀gbọ́n wọn tí gbogbo yìí drag ọ̀gá ti tèmi ni kò dẹ̀ sí nǹkan tó ń lọ níbẹ̀ tí èmi ò rí torí kò ní fi ọ̀rọ̀ pamọ́ kò kí ṣe ni tó ń ṣe báyìí ṣe báyìí bọ̀ ìwọ ìwọ eh, píye bọ́sẹ̀ ó ní ẹ eh, ó pe ẹ eh, ó pe tíṣà ó ní ẹ ó fọ̀gùn bá wọn sọ̀rọ̀ kí ló dé òdẹ fẹ́rẹ́ lẹ́yìn lọ́rùn sílẹ̀ gbalé ẹ lọ kí ní ṣòro ẹ òdẹ fẹ́ bẹ́lẹ́bí sílẹ̀ kí ló dé o tún ní ẹ ó fi kan rẹ ó fi kan ṣe ẹnilẹ́ni tó ní lára kò kí ìwọ gan fúnra ẹ̀ sìn ó kẹ̀yìn wọn síra wọn ẹni wòlíì yìí kò fẹ́ rí lójú ó dẹ̀ fi ó dẹ̀ dúró sáyé rẹ̀ nítorí pé ọlọ́run lòun náà níwọ̀nba tiẹ̀ kò fi díṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ nísìn ẹni tó ló fi rélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ lò torí kò sí ẹni tí wọ́n mi báyìí ní àárọ̀ àná nígbà tí wòlíì yìí jí wá sílé wa tó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ alátagbọ́n wà nílé wa tán ní pé kí ló dé o gbé oníkálukú dìde ó ní pé iṣẹ́ tí mo rán àfi kẹ́ ẹ gbogbo wa la gbọ́ ibèmí sí mo jọmọ yín kiri gan mú kí ló dé ọ̀rọ̀ ló ń bọ̀ yìí ó dẹ̀ fóyà rẹ̀ pamọ́ kó ṣàánú ọmọ ẹ̀ torí táwọn àṣírí tó bá wọlé bá tutọ́ òní lè dúró. bíi pé tó ka àwọn ọmọ ìyá bá. ó dẹ̀ ara ẹ kí ló bíi pé tó bá ka àwọn ọmọ ìyá bàṣírà márùn bíi pé ọmọ aka bọ́sẹ̀ mọ́ bọ́sẹ̀ ayé ò ní nítumọ̀ o bó se yẹ igi lẹ́sẹ̀ gbogbo irun ẹ pátá lọ́lọ́run máa yẹ lẹ́sẹ̀ o ta góòdù o ta gbogbo ẹ̀wọ̀n òbí ẹlẹ́jọ́ inú èdè sì ń dùn o ṣe o fi owó ẹ̀gbọ́n mi ṣe bẹ̀rẹ̀ grand o dẹ̀ tún kọ́ síbẹ̀ pé bàyọ̀ ló yá pìyẹ ayé ò ní ló yá àmọ́ tó máa fi kúrò nínú ayé o ti pa gbogbo àwọn abiyamọ tó wà ní ayé ìlọ́mọ máa fi eré o torí ẹni èrò pè ní ẹni tó fi bú òun ni ẹ́ kò sẹ́ni tó máa jí kù ẹ́ tó máa jí rí ẹ láàárọ̀ tínú ẹ máa dùn èyàn ò gbọ́dọ̀ ṣàgbákò irú ìwọ gbogbo ayé torí eléyìí ò bọ́ sẹ́ni ilé rárá ibi gbogbo ọjọ́ ayé kìkì bí ló fi wà nínú wèrè. wọn lọmọ babaláwo ni ẹ gbogbo ohun tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ ni mo rí àmọ́ mo mójú kúrò ó lé ọdún kan tí mo ti fojú kan ẹ̀gbọ́n mi àmọ́ mo fàdúrà mo fi jagun fún un àmọ́ òun gan fúnra rẹ̀ túra sílẹ̀ òun ló jẹ́ kẹ́ fi rí mú o àmọ́ kò sóhun téèyàn máa ṣe nípa mọ́ ó hàn sí ọlọ́run ṣé o gbọ́ ìwọ bọ́sẹ̀ tó o bá fẹ́ wá fún mi máa bọ̀ jẹ́ ká fẹ̀mí darí ara wa. mo wà á lé fún ẹ ó lé mi ẹran ìyálàjà ẹran bàbá tó bí bàbá ẹran. wọ́n ní bọ́sẹ̀ mà ni wọ́n. kò ní dá má jẹ́ tí wọ́n dé fún ẹ tí bá dé fún ẹ. ṣé ti gbàgbé pé ìyá ìbá sọ wípé egbin ń jáde sáwọn nínú àwòrán inú àwòrán làwọn ti jọ ń sọ̀rọ̀. gbogbo èèyàn ẹjọ́ torí ọlọ́run bá mi bàbúrò mọ́ mi wá o òṣàbò lè gbè mí ṣe ní bó ṣe bá mi wọ́n ti fẹ́ pa wá tán o ìyá mi bá ló ṣí mọ́ mi wá lọ́wọ́ iṣẹ́ ó gbaṣẹ́ ṣinṣin lọ́wọ́ ẹ̀ kò rí jèrèdè ní ó tútù sí Ẹ̀gbin náà lọ́wọ́ iṣẹ́ torí property Ẹ̀gbin ẹ ṣàbá mi bẹ̀ kó má pa àwọn ọmọ ẹ̀gbọ́n mi o tí nǹkan kan bá ṣe àwọn ọmọ ẹ̀gbọ́n mi ìyá mi bá máa jẹjọ́ wọ́n máa jẹ ẹjọ́. ìyá mi bá tún wá ní pé Ẹ̀gbin lòun máa máa yọ nínú fọ́tò. ìyá mi bá láwọn Ẹ̀gbin lòun máa yọ nínú fọ́tò ẹ̀yin ọmọ Nàìjíríà jọ ṣé ẹ ti ríbi téèyàn ti ń báyàn sọ̀rọ̀ nínú fọ́tò ni ẹ̀yin wòlíì àgbáyé ẹjọ́ ẹ bá mi dìde o ọlọ́run mi fẹ̀mí darí o. ọmọ olè jẹnẹrétọ̀ méjì ló wà lórí òkè ó gbẹ́yẹ ọkọ̀ ó gbé lọ kódà ẹni tó gbé e fún ló wá sọ fún wa. bọ́sẹ̀ ó ní pákéjì wòlíì ní mi fún mi ní oṣù kan àbóṣù mẹ́fà sínú ìjọ yẹn ó máa gbúrò iṣẹ́ olúwa ìwọ gan ẹ̀rù á bẹ̀ ẹ́ ẹni ló máa padà kò sí òun ló máa fi jáde kúrò lẹ́kọ̀ọ́ yìí ó máa padà sípò ẹrú tó wà yẹn èmi àti ẹ ti tẹsẹ̀ bọ báyìí mo fẹ́ mọ̀ bóyá wòlíì ní ẹ́ lóòótọ́ àbí ènìyàn ẹlẹ́ran ara ọmọ olè ó ti ń gba mílíọ̀n mílíọ̀n ó dẹ̀ ń lérí sẹ́gbọ́n mi bá gbà ó sọ fún mi pé mo máa gbà bọ́sẹ̀ ó sọ fún ìyá mohesi pé O máa gbà mo fẹ́ mọ bó ṣe jẹ́ o òfin ohunkóhun àfi tó o bá kúrò lábẹ́ ọ̀ràn yìí nìkan ló kù mi fẹ́ mọ bó ṣe jẹ́ mi fẹ́ mọ bí bàbá ẹ̀ ṣe járọ̀ nìtò tí ìkọ̀kọ̀ bá ṣi ẹ̀gbọ́n mi wàá mọ̀ pé tí irin bá kọ irin ìkọ́ máa tẹ̀ fún ìkọ́ wàá mọ̀ wàá mọ̀ pé ẹran tó fà tí ó jà ló ń pè ní nọ́mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. jẹ́ káwọn ọmọ nàìjíríà mọ̀ ohun tó ń kì í láyà olóhùn ní babaláwo nígbẹ́jọ́ àwọn olè nìkankan àfọlọ́run o ọlọ́run tí ò bá ti kúrò lójú iṣẹ́ gbogbo ibi tó bá ń lọ wàá máa bọ́ lọ́run níwájú ni.